الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين إن شاء الله تعالى آتمة تسواجو نريد أن لقوا تربية الأولاد awlad كثير àwọn ta lè máa kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ sálámà torí pé sálámà sísá ojúṣe àwa mùsùlùmí ni ànábì kọ́ wa láṣẹ ká máa ṣe kíni ká máa fún sálámà ká ó ní afṣu salam afṣu salam bainakum ẹ máa fún sálámà ká báyìnàkùn láàrin ara yín áfíṣù sàlámà báyìnàkùn ẹ máa fán sálámà ká láàrin ara yín náà lára àfẹ́ sálámà ká náà ni ká máa sálámà síra wa àti sáwọn ọmọ wa kákọ́ wọn lẹ́kọ̀ọ́ sálámà ẹ̀rí pé tàbálẹ̀ yorùbá ọ̀tí kúlẹ̀ fún mi láàárọ̀ yìí ọ̀tí dọ̀bálẹ̀ fún mi ẹlùmí olùlọ́mọ rẹ̀ ń kó o ti kí mi láàárọ̀ léde kí mi sálámà ní sọ ẹ káàárọ̀ àbí good morning ma good morning sir ó tó fi ìtẹ̀ kọ̀kọ̀rọ̀ sí ṣùgbọ́n tó yẹ àwa gẹ́gẹ́ bí mùsùlùmí oníkàkọ́mọ ní ẹ̀kọ́ sálámà tó bá jẹ́ akẹ́yọ̀mọ́ fi ẹ káàárọ̀ náà tì lẹ́yìn ṣùgbọ́n èyí kíkí ìpìnlẹ̀ ní sálámà. kakọ́ ọmọ kékeré láti kékeré oríṣiríṣi ọ̀la máa gbà kọ́ wọn tán bá wọlé tán sálámà àgbẹ̀gbẹ̀ ya sálámà ó lẹ́ni kó padà sẹ́yìn kó sálámà kó tó wọlé àánà sì máa dáhùn sálámà wọn tẹ́kọ́ àánà la wọlé tọ̀wọ́ ọ̀nà míì tún nìyẹn òní ní à ọmọ ni wọ́n àmọ́ sálámà sí ọ Anasi bin Malik radiyallahu ta'ala anhu ẹni njọ kan máa rọ aláṣẹbù yá ní ó gbẹ̀gbẹ́ ọmọ kéèké kọjá Anasi bin Malik tó jẹ́ sọ̀hábà anábì tó súnmọ́ anábì gan ó gbọ́dọ̀ ọmọ kéèké kọjá fàtàlámà aléhìn ló bá sálámà sí wọn ẹ̀wọ̀n ọmọ kéèké tẹ́ka ṣeré kágbàdàgbà máa sálámà sí wọn ẹgbẹ́ inú àtàrà ń fi yẹn kí sáyẹ̀nsì làwọn ń kó wọ́n yẹ kọ́ ọmọ tó kékeré tó kéré ni àwọn aláya sálámù ẹ̀sẹ̀ láti fi kọ́ wọn wọ́n ní Anas bùnú Máàlìkì mẹ́ sálámù sáwọn ọmọ kéékèèké nígbà tó bá rí kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ó wá ṣe bẹ́ẹ̀ ńjọ́ kan àwọn abipẹ́ àwọn ọmọ tẹ́tí ìgbẹ́rẹ́ lọ sálámù sí àkọ́ọ̀rà Anas wá fáwọn yẹn pé káà nàbí ọ̀sán láwọn yẹ fọ́ àlùhù pé bá nàbí náà ṣe máa ń ṣe rèé yóò ká máa rí kọjá nù síìtì ìsìká náà mọ kéèké ẹ̀yin ọmọ sàlámù àlékò bàbá yín kọ́ màmá yín kọ́ ẹ mọ kéèké lọ́jọ́ àmọ́ mùsùlùmí asálàmù sí wọn. jẹ́mọ́ ẹni tí sálàmù sáwọn kéèké tó rí ń ta ṣé òun ni ànímọ̀ sálàmù sáwọn ọmọ rẹ̀. tó ayé pé bánẹ́sì ṣe ń ṣe ńlé náà ni ó tó ń ṣe fún ọmọ aládùúgbò náà inú ẹ̀kọ́ tó yẹ kí á kọ́ ọmọ ni ẹ̀rípa níbi tó pa alẹ́kọ̀ọ́ bẹ́kọ̀ sálámà sí àwọn akẹ́yìn sálẹ̀mù sọ̀gẹ́rù alàlìkẹ̀bìr ọmọ kékeré ní ó sálámà ságbàlagbà inú tó ẹka tó kọ́ wọn rí tó bá lágbàlagbà wọn kí wọn wọn sálámà sí wọn ẹ̀rípa wọn kéèké ta ní sálámà sí àwọn eléyìí ò tí ì dàgbà tó ká mọ̀ kan pé ọmọ èké ní ó sálámà ságbàlagbà ní bóyá ọmọ kékèké kankan fi kankan ṣeré ọmọ tẹ́lẹ̀ mọ́ fi yẹ̀pẹ̀ ṣeré ọmọ kékèké tẹ́lẹ̀ ti ju àwọn òmẹ́yà yìí lọ àwọn ọmọ bíi àbùlàsìsì àwọn kéèké bẹ́ẹ̀ kí ẹ gbẹ̀gbẹ̀ ọkọ̀ sàlámù àlékún pẹ̀lú bá ti ń dàgbà jù bẹ́ẹ̀ ń lọ atọ́akọ́ ẹlẹ́kọ̀ọ́ ilé ìpé yùsálẹ́mù sọ̀gírú alálìkẹ̀bìrì ẹ máa sáramà sàgbàlagbà o ẹ bá ti rí wọn torí pé ànábì ní kọ́mi ike sálámà sí àgbàlagbà mo lè kébé ti wà nínú àṣà wa náà nìyẹn ọmọ eke kẹlẹ́ mọ́ bàbá ni ó mọ̀ sọ pé ọmọ ẹ jọra ẹ lójú kò mọ̀ yẹn kí ó ti wà nú àṣà náà nìyẹn tò wáyé pé ìtawọ́ wa ṣàlàyé fáwọn èèyàn tẹ̀sí ní sálámà ọmọ kékeré o kò sálámà ságbàlagbà wàlùmọ́r alálùkọ́ ẹ̀ àtẹ̀ntẹ́ bá ń rí kọjá lọ òun ó sálámà sẹ́ni tó jòkó wọ́n yẹn nìkan tẹ́fà jọ wájú ilé ẹ̀sìn wọ́n wá ń rí kọjá lọ wọ́n sálámà sí i wàlùkọ̀lílù alálìkẹsìrì bákan náà àwọn tí wọ́n ò pọ̀ tí wọ́n pọ̀ náà sálámà sáwọn tó pọ̀ èèyàn mẹ́ta pàdé èèyàn mẹ́wàá wọn mẹ́ta yẹn yẹ kí sálámà tọ́ba ń sọ pàtàkì sálámà fáwọn ọmọ àtọkọ alẹ́kọ̀ọ́ bá ṣe dáhùn tòkọ́lọ́ ní wáyé sá òye tó ń bètè ìyá tẹ́yìn tọ́ba kì í ní kíkí kan fàháyú bí ahsana minha ẹ kí wọn ẹ dá padà fún wọn èyí tó dáa jù yìí tán fi kí yín lọ ẹnubó láti dá padà wọn ni assalamu alaikum káwa ni wa salam wa rahmatullah àbíká tó wá kádé kábíkẹ́ kí ni wa barakatuh èyí tó dáa jù lọ ni. tẹ́ni ẹ bá kí wọ́n pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu tó náà ti pàdé bó lábẹ́bí tó dáa jùlọ kí ọmọ ní wàá magi fẹ́rọ̀tù ẹ̀yẹ pé ní ẹ̀rọ pọ̀ lórí ìrìwáyà yẹn sọ pé ibi tó parí ẹ̀ sí làánú parí pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu káwa náà ni wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu ṣùgbọ́n àbáwọ̀ fèmí ni wàá fi nǹkan kan kó pé bó láti ọ̀gá yẹn dá ju dẹ́bi kí wa lọ oníkẹ́kẹ́ wa tún wá fi ọ̀yàyà sí i ọ̀yàyà yẹn ló tún fi pé àwa tún lè kí ni àbíkẹ́ ah, aleykum salaam wa rahmatulahi wa barakatuhu torí pé ni ti pàdé ọ̀rẹ́ bí tẹ́lẹ̀ náà àá sì rẹ pé afẹ́mọ́ àyà yìí ṣe pé tó bá kí n kí kékeré tó fi ètò dáa jùlọ dá padà kára tó fi àwọn àyàyà dáadáa sí kéde pé ẹni àsàlámù alaykum warahmatullahi wabarakatuh ọwọ́ àfi di múdà alaykum sàlámù tó bára kàtó ẹ̀rẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí owó tó jẹ́ <laughs> àbí torí kẹ̀kẹ́ tó ṣe fún ẹ ọwọ́ àfi múdà ìyẹn ò bá mu torí pé ẹ̀sìn ló pa wá láṣẹ ká sàlámù ló pa wá láṣẹ ká dáhùn àwòrán ha àbí ká kí wọn bá ṣe kí wa assalamu alaikum káwa náà ní kí ni wa alaikum salam ṣùgbọ́n gbogbo ọ̀nà ajé ó pé ju bá ti kí wa lọ àbí déédéé àgbọ̀dọ̀ dáhùn sálámà ọ̀ràn yẹn ní ó jẹ́ lórí wa so eléyìí nítorí káwá fi kọ́ àwọn ọmọ náà nì káyẹ pé wọ́n mọ sálámà yìí ní gbogbo ààyè kódà tó bá wọlé kódà bí ó ṣe yẹn lé bí ó ṣe yẹn lé tó ìlú ọmọ tó bá ń bọ́ láti skul bọ́ọ̀ bá bá yẹn lé sálámà sínú ilé ọlọ́run bọ́ọ̀ bá lè kí ọlá sọ fún anu sọ́ọ̀tù nùr ọlọ́ni fa ìdá dàkọ́tùmbù yóò tán tẹ́ bá wọlé kan ẹgbọ́ ilé yín ni àbí ilé ẹlòmíì tẹ lásẹ̀sì láti wọ̀ fàṣálìmù àlà àǹfóṣekùn ẹ sálámà sí rárá yín tọ́lọ́ ọmọ kéèké ó gbà pé níta fi ń sálámù ẹ̀ tó bí a bá mọ́mí àbídáàdì ńlé ni nígbà tá a bá ti bá yẹn lé kò nídìí sálámù kódà gbalagbà míì gan bóun náà ti gbà mí ṣùgbọ́n ẹ̀jẹ̀ ẹ̀sìn jẹ́ kó yẹra pé fún ìgbà bá ti wọlé abáyẹn bẹ́ẹ̀ abáyẹn bẹ́ẹ̀ wà á ti kíni á sálámù. ọlọ́run ni ẹ sálámù síra yín tahiyyatan min indillahi tó jẹ́ látọ̀dọ̀ ọlọ́run wá tó lálùbáríkà ilé nínú ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ọmọ náà ni ẹ̀kọ́ sálámà bákan náà nínú ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ọmọ tashmitul awlad inda ìtọ́sihim ìtọ́sihim ìyẹn pé táwọn ọmọ bá sín kí á kí wọn ká ṣàdúrà fún wọn nígbà táwọn náà bá ti dúpẹ́ fọ́lọ́ anábì àmàlà sọ́lám ó ní ìdá àtọ́sá àhàdùkún tẹ́nì kọ̀ọ̀kan yín bá sí fàlìyàkùn alhamdulillah kò yà dúpẹ́ fọ́lọ́ wàlìyàkùn láwù àhúhù àwùsọ̀ ìbùhù ẹni kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó jẹ́ mọ̀ yá rẹ̀ ìyẹn rẹ̀ tó dúró tì í kó yá ní yẹ̀rì hamukallah kọ́lọ̀ kó bá kẹ́ fáìlà kọ́lọ̀ láwọ yẹ̀rì hamukallah tó ní bá sọ báyìí pé yẹ̀rì hamukallah ẹni tó sí yẹn kó ní falyakul yahdikumullahu wa yuslihu balakum kọ́lọ̀ kó ṣe àlékún mọ̀nà fún yín wa yuslihu balakum bákan náà kó jẹ́ kó ta ètò ọ̀rọ̀ yín kí gbogbo ẹ̀gún régé kó mọ́ láàyè sọ ànábì ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyẹn ẹ pé ó lè jọmọ ìyẹn náà ni kí kò sọ pé yarhamukallah nígbà tẹ́ni ẹ bá ti sọ alhamdulillah inú hadith anas ani atasa rajulani inda nabi sallam ani ya méjì an sin lẹ́gbẹ̀ẹ́ anabi fashammata ahadahuma wa lam yushammit anabi ṣe yarhamukallah fọkà kò sí fún kejì fàkọ́lá rọ́jòl èyí bá anabi ò sí fún yẹn ni ya Rasulullah ṣàmàtà hàdá wàlám tó ṣàmìtìní ẹ kí yẹn ẹ ṣe yarhamukallah fún ẹ ṣe fẹ́mi kọ́l anabi ni inna hàdá hamidallaha wàlám tahmudillah ẹni kejì rẹ̀ òun dúpẹ́ fọ́lọ́ ní alhamdulillah ìwò sọ bẹ́ẹ̀ ìwò sọ bẹ́ẹ̀ ń ìwọ sọ́bẹ̀ntì ìyẹn ló fà á tó jẹ́ pé mo fi ṣe yarhamukallahu fún òun tòǹjà kọmọ náà ni pé tó nàbà yà ti sí kò sí alhamdulillah àkọ́ bẹ́ẹ̀ tó bá ti wá ṣe bẹ́ẹ̀ káwa náà ṣe kí ni ká ti yarhamukallah ká ṣe fún un náà mi kẹ́kẹ́ wà tẹ́ àwọn obìnrin wọn sábà ń béèrè pé tọ́mù bá ti tu wá tó ṣe ń kọ́ sáré bá ṣe alhamdulillah tó bá fi àrẹ bá ṣe toró náà ni kò ṣe òun náà ni ṣe ṣùgbọ́n a lè kọ́ àbí táwọn náà bá sí lẹ́gbẹ̀rẹ̀ kájọ alhamdulillah níbẹ̀ bá ń ṣe lọ́dọ̀ ọmọ níbi tọ́mọ wà lọ́pọ̀lọpọ̀ gbà yóò padà mọ́ òun náà lára tí padà mọ́ ṣe eléyìí nínú ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ọmọ náà ni gbẹ̀tọ́ bá ti sín o ṣe alhamdulillah tí wọ́n ṣe yarhamukallah àbí táwa bá ti sín ṣe alhamdulillah kọ́ kí wa pé yarhamukallah táwa náà tó wá fi kún pé yahdikumullahu wa yuslihu balakum gbogbo ẹ̀kọ́ yìí a lè fojú di pé àwọn èsì kéré àwọn èsì kéré bẹ́ẹ̀ dẹ̀ ni kò yẹ ká fojú di tó ń pàwọn ẹ̀kọ́ mi ń bẹ tó ń tí bọ́ ṣe kéré yẹn náà tán ti mọ̀ tó le jù yìí táàfojú di yìí gan lọ táwọn òkè bóyá wọn ní mọ̀ wọ́n ti mọ àwọn nǹkan wọ̀nyẹn àwọn àwọn eré mi tó bá ṣe lójú wọn àwọn orin mi tó kọ́ létí wọn tọmọ inú ti máa ṣe. bákan náà kakọ lẹ́kọ̀ọ́ téèyàn bá ń yán gbogbo ẹ̀lẹ́sìn wá kọ́ wa téèyàn bá ń yán tó ń yanu tó ń yán o. àníbàdàn sọ́lá ó ní inna Allaha yuhibbul utasa wa yakrahul utasawuba ọlọ́run nífẹ̀ẹ́ kéèyàn sí wọn kéèyàn máa yán kó kuma ya owó ẹnu hàá ọlọ́run kọ́lera rẹ̀ fáìdà àtọ́fà ahadukum tẹ́nìkọ̀ọ̀kan yín bá yán tó bá sí wàhámídà Allah tí ó sì dukwe fọ́lọ́run kánà hakọ́n alọ́kólì mùsùlùmí ó ti di wọ̀ fún gbogbo mùsùlùmí sẹ̀mí àhú tó gbọ́ tó ti alhamdulillah an yàkú laláwo yẹ̀rẹ̀hámùkàlá kànkẹ́ yẹ̀rẹ̀hámùkàlá ẹ̀wò yìí tó fi yàtọ̀ sí yìí tó fi yàtọ̀ sí sísìn òun lélẹ́yìí o pé kí tẹ́ bá sí àfọ̀n ó tún fi yàtọ̀ sí tẹ̀sílímù lélẹ́yìí tó bá sálámù bá a ṣe pọ̀ tó yìí tẹ́nìkan bá sọ pé alaykumus salam ó ti gbé ti àwọn àyókù ẹni olè àkíkì wa dẹ̀ sálámà èèyàn mẹ́ta náà ló wá dáhùn wọn ládùúgbò ti pọ̀ tó yìí kò lè àkíkì wa kẹ́nìkan láti dá lóhùn ni ẹni pé kíkí náà kẹ́nìkan láti kí wa gbé gbogbo náà gbogbo sálámà lé gbogbo ahó tí wọn bá tiẹ̀ kí wa wọ́n ẹ̀gbẹ́ gbogbo náà sálámà lẹ́ẹ̀kan náà lẹ́nu kan náà tẹ́nìkan bá bá pé ní aleikum salamu ti kọfẹ ṣùgbọ́n sísín tẹ́nìkan bá sí lẹ́gbẹ̀ẹ́ wa tó ní tó dúpẹ́ fọ́lọ́run tó ṣe alhamdulillah gbogbo wa la gbọ́dọ̀ sọ pé yerhamukallah ìlànà ìlòkè ní kánà hakon ala kulli muslimin sami'ahu an yaqula lahu yerhamukallah ìwọ̀ ló jẹ́ lórí gbogbo mùsùlùmí tí wọ́n sọ pé yerhamukallah nígbàtẹ̀ ní ẹbá ti dúpẹ́ fọ́lọ́ wà á máa tàṣáwú ẹwà rí kéèyàn máa yán kéèyàn máa yán kó máa yanu fàyínà máa wà mínà ṣàìtọ́n ìlànà ṣàìtọ́nù lòun fàyínà tàfà àbá àdókùn anábìdẹ́nì kọ̀ọ̀kan bá ń yán fàlìyàrú da ọmọ sàtọ́ àkótíà láti gbé mára kó pa mára kó ti lágbá kìrìkọ́sì rà á tún wá fẹ́ mọ gbogbo gbà àmọ́ yán àmọ́ anábì ní kéèyàn gbìyànjú kó pa mára fàyínà àdákùn ìrà tàfà àbá àdókùn torí pé nìkọ̀kẹ́ni tó bá yán tó bá yanu dọ́ọ̀yì kamínà òṣè ìtọ́n tí ò fọ́ bẹnu èsì ó kàn máa fi rẹ́ẹ̀rin ni èsì ó máa ṣe kí ni ní máa fi rẹ́ẹ̀rin gbogbo ẹ̀ láwọ̀ akọ àwọn ọmọ akọ wọn lẹ́kọ̀ọ́ rẹ̀ tí ẹ̀ bá yẹn yàdọ́wọ́ bẹnu kì í ṣètò ní wọn fi rẹ́ẹ̀rin àdísìmí wa nínú muslim àdísì àbí sàáyid al-Khudri radiyallahu ta'ala anhu qala qala rasulullahi sallallahu anábì ní ìzà àtàfà àbà ahadukum tẹ́nì kọ̀ọ̀kan yín bá ń yẹn fàlì yóò sì bì yẹ́ di hí àlàáfì kó yà fọwọ́ rẹ̀ bú ẹnu ẹlòmí ó yanu kò ní fọwọ́ kankan bò kó yà fọwọ́ rẹ̀ bú ẹnu fàyí náà ṣe ìtọ́nà yẹ́ di kùlù torí pé ìtọ́nà ó gbàgbé o àdìsí wa ń sọ yìí muslim àkọ́kọ́ sọ pé ṣètọ́nà ó máa fi yẹn dé kíni ó máa fi yẹn rẹ́rìn-ín ẹnu yẹn tí ṣe náà bá ti gbẹnu yẹn wọlé tí bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kí ni wọ́n sọ ìwọ̀n ṣètọ́nù ìlànà oníwọ̀n tẹ̀lé ìlànà ṣètọ́nù wà ní gbogbo ti kọ́ ọmọ yìí ọkùnrin kan tí mo mọ̀ lẹ́nà ni ṣùgbọ́n àwọn nǹkan tó yẹ kọ́ ọkọ tó ọkọ ni tó kákọ́ ọmọ ní ẹ̀kọ́ sísìn kákọ́ ẹlẹ́kọ̀ọ́ sálámà kátókọ́ ẹlẹ́kọ̀ọ́ yíyan lórí pé gbogbo nǹkan yìí ló yé wa bá a ti ń sọ kakọ̀ wọn lẹ́kọ̀ọ́ yíyan bákan náà ní ẹ̀kọ́ ní nǹkan tó yẹ ká gbọ́dọ̀ sọ níwọ̀ àwọn ọmọ wa ò ní pé nǹkan bá lẹ́tọ̀ọ́ sí kájẹ́kẹ́ náà kan lẹ́tọ̀ọ́ sí kúrò àwọn yẹ pé a fẹ́ ẹ̀tọ́ yẹn kò lọ́wọ́ a fẹ́ àájẹ kọ́mọ̀ pé ẹ̀tọ́ yín ni o bí wákẹ́ yẹn jẹ́ sí ìfẹ́ ọmọ ìyẹn nù pàǹtọ́mọ náà tọ́nu àdísì kan wà ní sọ́yí Bukhari wà ní Muslim àdísì sálọ̀ ibn Sa'ad àsàìdí ó ní anàfà sọ́lán ó ti yàbí ṣàrọ́ bí ẹnẹgbẹ́ nǹkan mú mọ̀ kan wá fún anábì jọ kan fàṣẹ́rì bá mi ní ọ̀nà ìbámu wà á ń yẹ mí ní hí gùlámù ètò àlẹ́gbẹ́ anábì yẹn lọ ẹgbẹ́ ọ̀tún yẹ ká mọ pàṣẹ kan yẹn lọ ó ọmọ kékeré wà ní yà yìí àṣìyá fún àwọn àgbàlagbà náà wà ní ẹ̀gbẹ́ òsì ẹ̀kẹ́ ní a wa gẹ̀rẹ̀ ọmọ ní òmùgbẹ̀yìn ẹ̀ ọmọ abá àgbàlagbà dùn kan mo dá fẹ́ wo ṣẹ̀ríà nígbà tí ẹni tó wà láàrin ti mo tán àlìáìmọ́n ṣàlìáìmọ́n ẹ ti káàbí ẹ̀hẹ́n kí nǹkan máa lọ lọ́wọ́ tún lọ́wọ́ tún ọmọ kékeré lọ́wọ́ lọ́wọ́ tún náà alágbà kejì fàkọ́lá yẹ pé ní wọ́n fún fún yìí torí pé ta ló ní wọ̀nyẹ ọmọ àdéhùkẹ́ ìwọ ọmọ kékeré ọmọ kékeré bá mu kù lọ́wọ́ tó àgbàlagbà bá mu tọ́nù wọ́n ṣẹ̀ṣẹ̀ mu ànábì ò sọ bẹ́ẹ̀. sọ fún mi yọ̀ǹda kí n fún àwọn àgbàlagbà wọ̀nyí fàkọ́lá gùlám là ọmọ ní ara wà láàyè yàrá òun fún yọ̀ǹda. là ó fi rubin àti ibi mi ń ka àhàdà mo gbé pò mi mo gbé fẹ́ni kankan. kọ́l fatala òwúrọ̀ sọ́lá fi yẹ́ di àrẹ́bà tó kí ni ó bá ní ọwọ́ hmm. ó bá lọ́wọ́ so àwọn kan yìí ìwọ ọmọ ni tábà pẹ́ ẹ̀ sí fún ráìtì kan káyẹ́ kan mọ̀ tábà lọ pẹ́ yìí mo ti fẹ́ rìnrìn kágbáyọ̀ǹda lọ wọn tábà fún wa ẹni bákan náà ìgbà míì àwọn ọmọ lè rò páwọn ẹlẹ́tọ̀ọ́ sí nǹkan tó yẹ pé nírẹ́sì kìí ṣẹ̀tọ́ wọn kìí ṣẹ̀tọ́ wọn àjẹ́ káwọn pé eléyìí ní ṣe ẹ̀tọ́ yín àpèjúwe alábòmúsàlẹ̀ àṣàárí òkè àdìsíta ọkọ̀ àti ìkóṣe ọgbà ọ̀rọ̀ kan wá tá níbà rọ̀sọ́lá ní ìrà àtọ̀sọ̀ ahadukum tẹ́nì kọ̀ọ̀kan yín bá sí fahamidallah tó wá ṣe alhamdulillah fàṣàmìtúhù ẹ̀ṣẹ̀ yarhamukallah sí fún fàyínlámi yahmadillah tí ò bá sọ bẹ́ẹ̀ tí ò ṣe alhamdulillah fàlátùsàmìtú ẹ̀mẹ́sẹ̀ alhamdulillah fún ìyẹn pé tọ́lọ́lá pé mọ́mí ẹ̀ ṣe alhamdulillah fún mi pé kìí tẹ̀tẹ̀ torí pé wọn náà ṣe alhamdulillah awakọ̀ ní bí ó ṣe ṣe gbogbo àwọn nǹkan wọn wọ̀nyí náà ni a gbọ́dọ̀ fi kọ́ àwọn ọmọ wa nínú àwọn ojúṣe bákan náà ọmọ kéèké lára kókó tá ń tọ́ wọn oní ẹ̀rí pé àwọn ọ̀wọ̀ kan wà tẹ́ pé àwọn àgbàlagbà ní táwọn náà ní tó bá rí àgbàlagbà sí àlọ́ bẹ̀rù àbí tó bá rí ọmọdé ńkọ́ tó bá jẹ́ ìyá rẹ̀ súnmọ́ wa torí ìyá rẹ̀ lálejò wọ́n pé ẹ́ wọ́n á bẹ ìyá rẹ̀ ó kí á tiẹ̀ mọ́ ọmọ kan àmọ́ ìyá rẹ̀ pẹ̀lẹ́ kó súnmọ́ wa àbí ìyá ni àyà kí wọ́n á kí yín rù ọmọ ń gángan alẹ́ lọ kóhun náà torí pé náà wọ́n táà fi ń tọ́ ọmọ náà ẹ̀rí pé ọmọ yẹ̀wúdí kan ànábì lọ kí ọmọ yẹ̀wúdí tún ní òkè ìfọ̀n mùsùlùmí a ní ìgbà míì òun náà máa ń wá láti máa bá ànábì gbé gbágbá òkè ànábì sì lọ aslim ọtí gbàsílám ọmọ yìí abá rẹ̀ àbá yìí náà gbọ́n tí àfikọ́ sí mu sọ̀tọ́ bá tẹ̀lé ó sì ọkọ̀ ń gbà ló bá mi kalẹ̀ ló bá kú àná ìbá dúpẹ́ pé á ah, alhamdulillah tó lọ́n la kúrò nínú ìyá so náà ẹ̀tọ́ ọmọ kékeré àìlọ bẹ àwọn náà wò nígbà tó bá rẹ̀ wọ́n ìyá alágbẹ́yà yìí mo wá kí ọmọ rẹ̀ gángan lọ wá kí ilé nínú àwọn ojúṣe bákan nínú tó jẹ́ pàwámbárì òní pé ká nífẹ̀ẹ́ àwọn ọmọ bákan náà ká ṣe déédéé láàrin wọn. Dede ìtagbára waka, kí ni dédé ìtagbára wa òun náà ni dede ká fún wọn ní nǹkan ká ṣe dáadáa fi wọn Dede tọkàn agbara wa lè mọ́ kayọ̀ agbára wọ̀lẹ́ ẹ̀lẹ́ka. mátánàbí ń sọ̀rọ̀ ń pa àwọn ìyàwó tó jẹ́ yọ̀kan lọ ànábì ní. alukurani ni wàlá ń tẹ́tẹ̀ tí ó ń tá dìlú bẹ́ẹ̀ náà nìfà wàlá àrọ̀ tún ẹ̀ẹ́lẹ́ lágbára láti ṣe déédé láàrin obìnrin kódà kẹsọjú kòkòrò ẹ̀ ẹni déédé tán sọ́nbí ó ní tọkàn mahabbatul kọlìbì fẹ́ tọkàn yóò jọra wọn lọ bẹ́ẹ̀ náà lórí àwọn ọmọ èèyàn lè ṣe déédé lórí yẹn ìfẹ́ kan lè jù kan lọ ṣùgbọ́n déédéé bó láàrin ṣe dáadáa tí wọ́n yẹ gbọ́dọ̀ jẹ́ déédéé ní ẹbọ́nà bọba alẹ́kẹ́ ọlá ṣe kọ́ wá láṣẹ ó gbọ́dọ̀ jẹ́ déédéé káwọn mọ̀ fura pé àwọn fẹ́ràn lágbájá jù mí lọ yẹ bó ṣe ṣẹlẹ̀ sí Yusuf àtàmọ́yá rẹ̀ tọ́lọ̀ ń sọ fún anusátù Yusuf pé ilé kọ́ọ́lù ńgbà táwọn Yusuf ń sọ pé là Yusufu wa àkúhù àhábù ìlà àbínà Yusufu àtàbúrò rẹ̀ ni bàbá wa fẹ́ràn jù gbogbo wa wọ̀nánù òṣùbà tí gbogbo àsìkò òṣùbà bá ti pọ̀ tó yìí ni bàbá yìí ń ṣe àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n àwọn sì fura náà pé ah, ìfẹ́ àlẹ́ ìṣe wà lẹ́nu ìrún bàbá pé ìfẹ́ ọkàn ló gbọ́dọ̀ mọ́ bọ̀tí bí déédéé yòókù agbọ́dọ̀ mọ́ ṣe bákan náà ṣùgbọ́n kọ́ nífẹ̀ẹ́ látọkẹ̀ kó tó ṣe dáadáa sí wọn bọ́ọ̀ sí bá wọn sọ̀rọ̀ bọ́ọ̀ sí ń fún wọn ní nǹkan àyìn mọ́ tètè fura pé onífèé dé ìjú mi lọ. kí náà máa yí sọ iná àbáná làfi dọ̀lá lè mú bí a ah, ọ̀nà tí bàbá wa ń tọ̀ yìí ọ̀nà tí ó da ni o ọ̀nà tí kò bójúmu tó ni o tó fojú hàn pé ah, ọ̀nà tí ó bá mu ni. wọ́n á rí pé ṣe ìtọ́ọ̀nù wọ́n á ń fi lẹ́yìn pé ẹja náà ṣe báyìí fún un ẹgbọ́n tó máa ń sọ òkútólò yusufa nípa yusufa awítọ̀rọ̀ owó arúdán ẹni ká ju síbi kan ká ju nù yàkùlù lákùn wájú àbí ikùn ojú bàbá yín ó tètè wá rí yín báyìí ìyẹn pé ojú rẹ ti yìí ti fẹ́ yífò jẹ́ kóra àyókù nígbà tó bá mú kún lẹ̀ sábà ṣe bẹ́ẹ̀ tán àwọn ọmọ tí ò nífẹ̀ẹ́ púpọ̀ yìí ọ̀tàkùnú mi ń bá dì í kọ́mọ̀nì àsọ̀ọ̀lẹ́hìn ìgbà yẹn lẹ́wàá domi dáadáa kò ní ìtumù tí ò bá ní ìtumù àwọn ẹni padà pè lọ́mọ ànábì ọlọ́run ànábì ayàkó kò ní lè ṣẹlẹ̀ sí inú táàrí kọ́ níbi iná ni pé a nífẹ̀ẹ́ gbogbo ọmọ a ṣe déédéé fún wọn ṣùgbọ́n tífẹ̀ẹ́ bá jọra wọn lọ kíyẹn mọ̀ lọ́kàn kó mọ́ wà nù ṣe sí kó wà nù fún ẹ ní nǹkan kọ́ ní ìwọ nìkan mọ́ tọ́jú mẹ́jọ kan yòókù rẹ̀ máa rí o wọ́n á dìbò bàálù bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ yóò padà bí nǹkan sọ́kàn àwọn ọmọ yòókù ẹgbọ́n tí àwọn ọmọ ya yusuf ń sọ èèyàn já pa àbíkálọ̀ ojú sí kan yá lù lákún wájú àbí ìkùn ìgbà yẹn lójú bàbá yóò tẹ̀ wá rí yóò tẹ̀ ara wa náà lọ́mọ gidi àtàkùnú mi bá dé kó mọ́ sọ̀lẹ́hìn adẹ́ka kí ìṣẹ̀lẹ̀ ìdada náà nínú tọ́tọ́jú eléyìí tí a ti fẹ́ fi parí ẹ̀ bí ìfẹ́ ńlá ìtàhálà ó ní ọ̀rọ̀ kan tí ànàmọ́nù bínú bá ṣe rí mú wa afẹ́ká gbọ́ ọ̀rọ̀ yé sọ̀hàbíyù tọrọ yìí ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ ònú narí tẹ̀ ó ní àtọ́ ni abi àtìyà ó ní bàbá mi fún mi ní ẹ̀bùn bàbá rẹ̀ náà ló fún o nọ̀mọ́n ọmọ bàṣír bàbá rẹ̀ ló fún fàkọ́ láti mọ̀rọ́tú bíntò rọ̀wáhà amara ọmọ rọwáhà àbí amara ọmọ rọwáhà ìkànnà obìnrin ó yà pé òní ya nọ̀mánì ó ní là árùdọ̀ ẹ̀bùn tí ẹ máa wo nǹkan bára mi yìí ṣe o ẹ̀bùn tí bàbá rẹ fún ọ yìí òní ti yọnu sí hátà tó ṣe dá rọ̀sọ̀rọ̀ sọ́làm ó ní tí sẹ́yìn ẹ̀wọ̀n fi fànẹ́bì jẹ́rìí fata sallan o ba ba na ga kola inni ataitu buni min umro nam ìyẹn ni pé obìnrin yìí ó ní òun ò ní ti yọnu sẹ́gùn tí ó fẹ́ fọ́mọ òun yìí tí tọ́bì fànẹ́bì jẹ́rìí sí ẹ máa kíyèsí o ẹ pé ìyá yìí ọmọ rẹ̀ lọ́fẹ́ fún lẹ́bùn kò tí kọ́kọ́ kò gbá ọkọ ẹ̀ ló fẹ́ fọ́mọ rẹ̀ o ní kò ní ti ìgbẹ̀bùn yìí tọ́bì jẹ́ kánẹ́bì jẹ́rìí sí i bàṣírù wá lọ bá níbẹ̀ tó jẹ́ bàbá nọ̀mọ́nù ó ní fàkọ́lá ní àtọ́ ìtú mo fọ́mọ̀ mi mi ọmọrọ́ta bí n ha ọmọ àbí amọrọ bí n ha ìyẹn pé tí mi ti ń jẹ́ mo fún ní àti mo fún ní ẹ̀bùn kan fa amọrọ sí ní wá an ush idaka ya pé kí n fi ní ẹ̀bùn yìí o mo fẹ́ fọ́mọ mi o tó yẹ pọ́mọ rẹ̀ náà ní ìyọ̀kọ̀ ló ipa ìyàwó ló pa kọlá àti pípẹ́ lọ fànẹ́bì jẹ́ ni. nígbà tí bàṣírù ṣe lé fànẹ́bì kílà nẹ́bì sọ ànẹ́bì ní àtẹ ìtàsá ìràwọ̀ aládéká mìsìlà àhásá tí gbogbo ọmọ rẹ̀ náà lọ fún nírú ẹ̀bùn yìí ẹ̀bùn tá nẹ́bì sọ tí gbogbo ọmọ ẹ lọ fún nírú ẹ̀bùn yìí kọ́ọ̀lá rárá kẹ́ fatakulọ́ha ẹ̀páyà ọlọ́run wàdílù bẹ́ẹ̀nà àwòláàdìkùn ẹ̀ṣẹ̀ déédé láàrin àwọn ọmọ yín ẹ̀ṣẹ̀ déédé láàrin àwọn ọmọ yín nínú ìrìwáyà mi ànẹ́bí ní èmi ò ní jẹ́rìí sí tí ò dá so àwọn àárín ó ṣe pàtàkì ká tó á gbọ́ déédéé lè mọ́ déédéé justice ó lè mọ́ tún equality ń dà mí o mo ti mọ́ sí lẹ́yìn fún gbogbo àbí lọ́ba ni ẹ ṣe déédéé ọmọ àgbà ọkùnrin nǹkan ọmọ kékeré náà fún ǹjẹ́ iye kan náà ni bóyá bẹ́ẹ̀ fi jẹun kan ní iye kan kan náà kọ́ ló lè ràn wọ́n tọ́nà jura wọn lọ àwọn fẹ́ ra sọ fún wọn iye ọ̀pá kan náà kọ́ ni wàhálà torí wọn ṣe kí ni wọ́n dàgbà jura wọn lọ so gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ kíyèsí kọ́nà ọ̀bọ̀ balẹ̀ kí ọlá kó sànù wa wọ́n ní nígbà mi àbíta yòókù bá yọnu nìyẹn ni fẹ́nìkan ọ ìtò nídìí táwọn yóò ṣe kí ni tí wọ́n nídìí ẹ̀ wọ́n pe necessity ó ti pèpè fún ká ká fóun kọ́nà ọ̀bọ̀ balẹ̀ kí ọlá kí ó sànù wa kó sálẹ̀ fún àgbọ́yé wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين